النبوة صلى الله عليه وسلم ولكن يسلم الله قادة من كتاب التعبير لا يلزم باب الصلاة كيف يكون أصحابي وأصحابي وأصحابي صلى الله عليه وسلم كما وضعت وضعت وضعت في مدة تجد عليه أبدا بعد السلام àwọn òṣìṣẹ́ wa lọ́dún tó ní kíkọ́ ní ọ̀pọ̀ yìí náà. àwọn ọkọ̀ aláàbò tó ń bọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìlànà ti ra àwọn ọ̀gbìn. pẹ̀lú ìkókò ọ̀wà àwọn ọ̀sán àtẹ̀síwájú nínú pẹ̀lú láti ìta ẹgbẹ́ tí a máa bẹ̀rẹ̀ wa. ìmọ̀ pẹ̀lú ìkókò ọ̀gá ìdíkẹ́wọ́n bá aláàbíkà ìwọ̀n ìdọ̀kọ́ wa nínú tó jẹ́ ẹ̀tọ́ tí wọ́n mú àjọ nígbà àdúgbò ti yẹ sábà ọkọ̀ orí kan lè ní bẹ́ẹ̀ ilé ilé ọmọ jẹ́ ìbámu tí kò ní òfin ọlọ́run wá. dákú ni wọ́n parí ní òun náà gbọ́dọ̀ sọ fún wa. Báyà tá a fẹ́ kàwé ó gbọ́dọ̀ sọ fún wa. Ipò owó òun ní bá pè ní sọ̀tà sí ipò owó lọ́wọ́ àti ìgbà. Àbí ti yẹ̀ ká pè ní sọ̀tà sí ní ǹjẹ́ ìwọ obìnrin tí wọ́n máa bá sí ara rẹ ẹni tó lé ẹ̀kọ́ lọ wà gbọ́dọ̀ tí ó tó ní pàtàkì àbí wọ́n ọkùnrin tí wọ́n máa wọ owó oko ògbéyàwó sílé jẹ́ tí wọ́n tó ní pàtàkì ǹjẹ́ omi fún ìyàwó rẹ̀. mọ̀láìkí wa ní aláìkọ́ ọba ìjọ àti aláìmá. Ojúkà àti obìnrin àti lẹ́yìn àti ọwọ́ kàrọ̀ ní ìfún láwùjọ ọba wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله satu Islam, wadukkan sebagai satu Islam, wadukkan dan alika didukkan Islam, wakisim dan atulika didukkan dan ayat didukkan Islam, wadah. Kata-kata náà ló wọlé ní kíkà lọ́dọ̀ àwọn àbáà. وآتوا النساء صدقاتهن سمعنا وإن كنا طوعا شيء نفسا فقلوا وإياك yẹn tó tọ̀ sí nílò ti wọ̀ ọ́. Kọjá ìkókà kò lọ lọ́ba tìlẹ̀ yẹn. Kódà, tí ó jọ́ ọ̀nà wa, ó ti wá lọ ní ẹ̀jì bẹ́ẹ̀. Gbogbo àgbàdo kan lè lóògùn lè fún sọ́tọ̀ wọn jẹ́. Ní ọba tìlẹ̀ padà, wá fẹ́ra pẹ̀ wọn ní tọ́jú lọ́ba ara wọn náà. Olùkọ́ ìṣèkúkọ́ lẹ́yìn wọn. Gbogbo ọba yẹn kó ṣe sí ọkùnrin ọkọ̀ ọ̀gá.

sọdá àti ó pàtàkì púpọ̀ òun àti ẹ̀ka ìfẹ́ ẹlòmíì kòkákòlà òun náà ló ti fara rẹ̀ ní ẹ̀fọ́kùnrin nígbà tó ti fọ́kọ́ sí sọ́lá yìí ìdílé ìdúrà rẹ̀ náà. Àbẹ́ ìjọba bá ti fi gbogbo èyí rẹ̀ ara mọ́ọ̀dù fún. Àbẹ́ ìjọba bẹ̀ tó wá pa á tó wá pé jáde tó lọ ra ṣàwámù tàbí kàbíyú ìtọ́lá fún mi yẹn àdókùn pé lọ bùtíkì ó pé lọ supermarket ó pé lọ bí sọ́pàì àbáwọn kò ní ní lọ sí ibi tàbí. ó ra jẹ fún ó ṣe gbogbo ẹ̀ fún fún tọ̀. lálẹ́ ẹjọ́ ìyẹ̀wò kò ní wá gbogbo tó lè bẹ̀rẹ̀ láàárín ọkùnrin àtòkùnrin lọ́wọ́ yìí láàárín wa. ilé ìkọ́ àti òní ẹ̀sìn fẹ́ ilé ìkẹ́sìn ìlànà ẹjọ́ ti láàárín wa o àwọn àmì ọwọ́ tẹ́lẹ̀ bí nàbí mọ ní. àwọn èmi náà àti tiẹ̀ tó lè fi fún àti ẹ̀ ṣe fẹ́ra yín. kábẹ̀ gbọ́dọ̀ ta ni ọlọ́ọ̀ká ẹ̀dì ẹ̀ká gbọ́ ní ara yín títí lẹ́yìn pé. ìní yóò ti rọ sí ọmọ yẹn lórí yóò máa lè wọ owó àdìgbà nípa ìdìbò pé tàbí àtẹni tí àbòbí tí ìdí ìjọba kálù bá yẹ kájù òun náà ní àkọlù kọ̀ọ̀dà kọ̀ ẹ̀yìn tó kò kó kí ẹ ti ṣe kó rọrùn láti lè Níbẹ̀ yẹn sì ní àwọn bára ìbàjáde. ní kíni, wípé ní bẹ́ẹ̀ bá ṣe kó bó bá ṣe máa ọ̀rọ̀ àdúgbò sọ̀rọ̀ àti ìdúgbò rẹ̀ yẹn. Kò túmọ̀ wípé kó wáyé sí pé ìwọ ọ̀rọ̀ nílá ni ọ̀rọ̀ lágbára àti ṣe ọkọ̀ wa fojú kéré bọ̀dá àti láàrin ọ̀rọ̀ ọlọ́pọ̀ láyà ibi tí àwọn fojú kéré rẹ̀. ọkọ̀ ilé oko tó ti lórí obìnrin pé olùkọ́ ẹ̀ka ẹ̀ka sábà sábà àti ìdùnnú rẹ̀ ẹ̀ka sábà sábà àti ìdùnnú rẹ̀ ṣé wàá ní sábà ti sọ ṣé wọ́n ní sábà ti sọ nínú àti sábà sábà tó ń ẹ̀ sáyẹ̀ tí arábìnrin kan wá bá ní ṣe ìrìn àlẹ́yìn mo padà lẹ́yìn ọ̀pọ̀ ọkọ̀ ọ̀fẹ́rẹ́ àlẹ́ mi àlẹ́ mi wo kó òun nínú kápá mi ọ̀ká làwọn sọ àbà ọba kàró ilé àlẹ́yìn òṣìṣẹ́ òṣìṣẹ́ ìfúnni tó wọ̀ fẹ́ àlẹ́ mi kó lọlé kó lọ wá àkàkọ́ wá tó lù ú dáa ó fi hàn pé àkọ́kọ́ kéèyàn tó lè mẹ́tọ̀ọ́ tó lù ú dáa sáà ní ìjọba bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́rọ̀ ti wá mọ wọn bá ti tó òun ló ní ìdíjú pàtàkì rẹ̀ lóde ní ìyàwó rẹ̀. Ayára lẹ́nu lẹ́yìn àwọn ọmọ ọmọ ṣe ọkọ̀ ẹ̀rẹ̀. Ìyàwó ẹ̀yẹ sọ wọ́n pé ó mú àlòfẹ́ ti lọ lábàá rẹ̀ láti pé ó mú lọ náà jù. fẹ́ ìyàwó yẹn àbùkẹ́ bùkà ló ní wọ́n tún gbogbo ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fẹ́rẹ̀ ló ní sọ̀dá àti wọn fúyàwó kọ̀ wá sí kọ́lé. Ìgbà kéèyàn náà á wá wá. Àgbàlagbà wọn sọ̀rọ̀ pé o sí àgbàlagbà ń lórí ìdòkó. Wọ́n máa bá tó ibi ìrókò òkò lè rí o. nínú ọmọ obìnrin wọn nínú ìbámu yẹn ẹ wọn náà lọ bá wàhálà fara yìí nínú wọn náà kọ́ ọ̀sán àgbójú ẹ lẹ́nu tí wọn bá tún lẹ́kọ̀ọ́ ó ti ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ tó ọgbà ẹ̀kọ́ ó ti ẹ̀kọ́ ṣẹ̀kọ́ tó pọ̀ nípa tó fẹ́ ṣe ọkọ̀ kàmí ha òbí rẹ àwọn òbí rẹ náà ti rìn rìn àwọn sọ wá ní kọ́kọ́ wọn kọ̀ọ̀kan tó ní ìgbà tó ní àwọn fẹ́ ni. wọ́n sì mọ̀ báyìí tó ti ṣe máa tó ń tọ́lá wo fẹ́ wọ́n mọ̀ lójú ọ̀gá. Ṣé tó ti tọ́lá fẹ́? Àwọn bí ẹ̀ka ẹ̀kọ́ bẹ̀rẹ̀ yọ owó lọ́nà. Ìjọba wa ló fi àpọ̀ sí àwọn òbí wọn máa retí ara. Báyọ̀ sáré gbọ̀ wọlé òun ló fi máa múra. Bẹ́ẹ̀ á àti láì fi ó máa ní ìsìn. What tún léjì náà kan sísà bàbá délé náà. àbúlá ti sọ́nà tọrọ nílé àwọn òbí ẹ̀ tí wọ́n máa gunra wọn lẹ́yìn ìgànnà. ààrẹ yìí ti tẹ́wúrẹ́ kan wá lé tó ní yín yìí máa ó kò ní tí wọn náà bá ti wá báyẹn tí wọn ni pé wúrẹ́ nìwọ náà. ààrẹ yìí ti ajá kan tó ti wá bá ẹ̀dá kan ajá yín yìí o kan òun fẹ́ máa gùn o. ẹ̀rí pé kò ní àwọn àbá ní tó bá wá rí báyẹn náà animalization náà ní ìdáyìn náà ń ṣe yẹn ìtumọ̀ ẹni pé ẹranko ni yín lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti lo kílòfin ọlọ́run ọba wí ìṣesí ẹranko náà lẹ́yìn náà ń ṣe yẹn. ọmọ obìnrin wọ́n gbọ́dọ̀ fi ọ̀wọ̀ táwọn òbí rẹ̀ lára ẹ̀kọ́ lélẹ́yìí gbogbo ẹ̀yàn ọmọ wa lóbìnrin. tọkùnrin kan pàdé ìyẹn náà ẹbí ní sọ̀rọ̀ ayé ta jáde apẹ̀rẹ̀ ọkùnrin kan lóun rí ọ lóun fẹ́ fi ọ kọ́kọ́ tó gbọdọ̀ àwọn òbí rẹ lọ wọ́n àkóhun níyàwó fẹ́ àmọ́ ẹjọ́ ajọ́ ń déjì ara yín fẹ́ àti ìfẹ́ yọjú ti tán náà ń gba nǹkan lọ́wọ́ rẹ̀ àwọn bàbá wa máa ń sọ kínní kan ni ó sì ṣe díẹ̀ lẹ́nu ṣùgbọ́n bí máa ń pa náà làwọn náà pa ẹni tí ń papọ̀ bọ̀ olóòjẹ́ kí ni wọ́n gba kọ̀bọ̀ ọ̀rú kí ni àdàpẹ́ kọ̀bọ̀ ọ̀rú ìyẹn ni kúwọ́ tó náà ń lọ́wọ́ ọkùnrin náà wọ́n fẹ́ lélẹ̀ ni tí wọn náà bá ti ń gbowó lọ́wọ́ ọkùnrin mọ̀ pé kò sọ́kọ́tọ̀ dájú owó pọ̀ sí papọ̀ o àìwá ti yíwọ́ ẹ̀kọ́ jẹ́ náà ló dúró àìwá amẹyẹ irú ẹ̀fẹ́ lè gan ti lọ sí pé ńgbà tí kò kẹ́kẹ́kọ̀ọ́ dúró lóyún sì dúró wọ́n láwọn fẹ́ dọ́gbọ́n tí àwọn fẹ́ fẹ́ ìtẹ̀lẹ́ olómi ìgbà ìjà sáré tìyà wọn o ibi kan fẹ́ fẹ́yìn wọ́n sì gbìyànjú àti sẹ́mi ọmọ tó ṣe kẹ́ni ọmọ di oògùn yẹn wáyé eléyìí tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ bí mo ẹni tó sọ̀rọ̀ yìí fún mi gẹ́gẹ́ bíi sínísílà àbíbì tí kọ̀ ló ń tọ̀hún. lọ́dọ̀ mi lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ kejì tó wá ní sínísílà àyè jìnnà pọ̀ ẹni yẹn òun rẹ́ni tí nǹkan ṣẹlẹ̀ sí gẹ́gẹ́gẹ́ báyìí òun rí ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí gẹ́gẹ́gẹ́. wọ́n ní tó ṣẹlẹ̀ ní wípé àwọn ọ̀fẹ́ jẹ́ kọ́ dúró kó yóò dúró wá ń lògùn wá ń níbi àtẹ́lẹwọ́ ọmọ wọ́n rí àpẹẹrẹ òògùn yẹn bẹ̀ ọmọ yẹn padà wáyé jẹ o wọ́n sì lọ́mọ mi èyí ò ní mi ò máa mi gbogbo òògùn tí wọ́n lò yẹn ẹ̀yìn báyìí ní ọkọ̀ sí kò ní sẹ́ kankan lára ẹ̀ ọmọ mi kan lè lọ́wọ́ bí ọwọ́ lè lápá lẹ́yìn àbíkọ́ lápá lára. torí pé kíni torí pé ọmọ yẹn ọlọ́run ti kára wọ́n yíò lẹ́wọ̀n ti dá ẹ̀kọ́ dúró nígbà ọba yá ni àwọn yàrá fún lé pẹ̀tọ̀ àwọn òní wọn oyún káwọn òní wọn bọ́ ma wọ́n wá gba ọ̀dọ̀ ọmọ ọlọ́kadà lè pé ìjọba rí ìjọ kan náà ní nátán ni káàkiri gba àwọn ọlọ́kadà o pẹ̀lú káàkiri kọ́ ní ẹ̀mọ́ ọ̀kadà o àbẹ́ ètò ìjẹ́ kókò jẹ́ níṣẹ́ kan pàtó lọ́wọ́ ilé tí wọ́n ń bọ̀ náà ni bọ́dúwà àtọmọ kú ẹgbẹ́ rẹ náà fẹ́ jọ ń dé ti ara yín ẹsìn jọ ní láàrin ìjọba ti lóyún bọ́nà gbowó oúnjẹ ni àwọn máa sanwó oúnjẹ tiẹ̀ náà papọ̀ orí ẹ̀ ò pé ẹ̀kọ́. ọ̀rọ̀ ilé ìta wọn sọ yìí lábẹ́ kíni lábẹ́ ọ̀rọ̀ wípé wà á tún nìsa àsọdùkọ́ ti ti nà níhìlà. فإن جبنا لكم وفروع ọlọ́wọ́ bá lè sọ láǹsọ mú wa túnṣe ní àníṣẹ́ ìwọ ọkùnrin tó fẹ́ fẹ́yàwó ẹ fún àwọn obìnrin ní sọ̀dá kí wọ́n ẹ fún wọn lówó fẹ́ wọn owó ẹ̀bùn fẹ́ wọn ẹ fún wọn ẹ má jẹ́ mọ́lẹ̀ ẹ má sì dọ́gbọ́n ti fún wọn bí mo ti yà lọ lẹ́ẹ̀kan òun ni ọ̀nà táwọn ọkùnrin máa fi bá ọmọbìnrin wọn ti rọ wọn mẹ́lẹ̀ wọn ni wọn sọ pé àníṣàdá àti tọ́lá ìbáríkà jù òun lè tó rọrùn ẹ ó rọrùn lóòótọ́ ṣùgbọ́n yóò máa wà lórí bó bá ṣe ní ma lórí bó bá ṣe bọ́lọ̀ ṣe gbà ọ́ láyé àṣìṣì ma òun ni sáà nẹ́bí sọ ńbẹ̀ yẹn kò kí ń ṣe wípé ọwá ní pọ́pọ̀ wá ẹgbẹ́ kékeré lókun ẹ wá náwó sáwọn kan ní tí ò wúlò asọ́tẹ́ ìwọ ń jọ nìka èèyàn ọkọ àtìyàwó ìwọ náà lè sì kúkú rà pé àwọn èèyàn ọkọ àǹjọ yẹn ẹ lọ sọ bí a sọ four hundred thousand bàtà bíi bàtà yín méjèèjì bàtà yín méjèèjì náà ń lọ bíi two hundred thousand ń lọ bíi two hundred thousand lẹ́yìn fìlà rẹ náà kò kéré sí bíi one hundred thousand fìlà wọn o wọ́n lẹ́ta ọ̀sán tìlà kí wọ́n jù ní sí o tìlà wọn dáadáa o tìlà tí lẹ́ta ọ̀sán bẹ̀ láwọn tìlà tá ń dé sórí yẹn. ṣùgbọ́n tá a fẹ́ lò mẹ́rin wípé ẹ̀ṣẹ̀ wá rówó ṣe gbogbo eléyìí tí èsè pé sáfúlẹ́ẹ̀tì bí ọkọ̀ àtìyàwó tí èsè bí aṣọ ten thousand lẹ́jọ́ wọ̀ ẹrú wo la sọ bí aṣọ four hundred thousand bàtà àti gbogbo ẹ̀ gbogbo tó parí ìdúró yín lójú agbóńjọ́ náà tó sọ mílíọ̀nù kátó wá máa sọ̀rọ̀ ibi tẹ́lò pẹ́lù tẹ́lò níjọ́ náà tó ní iye tóun náà kílòsù àbá wa bẹ̀rẹ̀ pé ó lọ̀rọ̀ sàdáàkì wá ní àfikún onáni onánìta èló wá nígbà tí wọ́n tún wò five thousand naira ẹ̀rọ apariwo ká láwọ́ nípo yẹn lọ́wọ́ àbí àwòkọ́ ẹyẹ yẹ obìnrin yẹn nìyẹn ìtúbọ̀ yẹn ní kọ́ máa yóò tiẹ̀ wúlò àti kò ju five thousand naira lọ. wọn náà ti dẹnu lọ́wọ́ eléyìí tá a sọ yìí kì í ṣe pé àfin púùsì ọmọbìnrin pé kọ́ jẹ́ ìkànnì ńlá lọ́kùnrin lọ́rùn àmọ́ kọ́kọ́ náà bá ti máa kóun náà máa fa wọn. wọ́n tó lágbára àti ra sọ́ọ́ six hundred thousand lọ wá kọ̀ sí àṣàdá àti lábẹ́ ẹ̀bẹ̀ yẹn àkóso tó ní six hundred àti ìrẹ́ oṣù àwọn akérèdì kọ́ mọ́ one hundred thousand tó kọ́ obìnrin yẹn àbí jù bẹ́ẹ̀ lọ. Ọ̀tọ̀ lágbára ti lọ gba fẹ́nu one point five million lọ yá owó wọn náà lọ gbé lẹ̀. Ẹ ń pa màálù màálù di mẹ́ta. Wọ́n á lè lo sàdáàkì àwọn ní ten thousand níbo. Wọ́n ló fi owó àwọn tó bá sọ yìí rẹ̀ ọ̀rá màálù di mẹ́ta wọ́n lọ rà á. Agbára rẹ̀ gbé. Ẹja bẹ̀rù ọlọ́run. Ọmọ yẹn bá sọ fún ọ pé òun fẹ́ lọ ájì ìwọ tó lè ra di mẹ́ta tó lè gba ọ́ọ̀lù bíi one point five million ẹ̀ẹ́dì lè lọ aṣọ bíi one million àìsàn dájú ni wípé ọlọ́run fi olówó lọ́wọ́ jù báyẹn lọ olówó lọ́wọ́ jù báyẹn lọ kì í ṣe kó kékeré rẹ̀ kó fún ọmọ yẹn nínú sọ̀dá àti kókò. èyí tó bá fún yẹn náà àìsàrù náà ni torí pàtàkàrà rẹ láti kàtàkàrà rẹ láti tó. ó sì lè wáyé nígbà míì náà o wọ́n lè ṣe nìka ẹlòmíì náà tó yẹ pé kọ́dà tí wọ́n ti sọ̀tọ̀ láti lè mọ́jú three thousand náà lọ o. kọ́dà o lè mọ́tò bẹ́ẹ̀ o ìyẹn bẹ́ẹ̀sì lórí bó ń tọ̀ ọba ṣe rí náà. ṣùgbọ́n sọ̀dá àfi nínú sẹ̀rẹ́ ìsìláàmù ká lè mọ̀ bó ti tó àbáwá ìmọ̀mù kú sọ̀ rí wọ́n ní kẹ́lìmọ̀ ní nílà tọ́lọ́ ọba àlejò ọlásọ yẹn. ọ̀nà méjìlá máa ń wọ́n ní bàtà ń náà lóga yẹn nínú lókùnlédè lóga yẹn nínú èdè lárúbáwá wọ́n lè sọ yí pé níhìlà bẹ̀lẹ̀ kẹ́sọ̀rọ̀ wọ́n sì tún lè sọ pé núhùlà bìdómẹ̀nùn. wọ́n ní méjèèjì náà logatan ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ nínú ìtumọ̀ tá a bá ní níhìlà òun náà ni àlẹ́ àtọ̀ ẹ̀bùn ọ̀rẹ́ tá a fún yàn ní lábọ́ àti wọn sọ wípé nàhàtú bùdánà. àpìyàtà yẹn ni kò mo fún lágbájá ní àwọn nà á tún ṣe án nà á tún fòlá nà ṣe àn mo fún lágbájá lẹ́bùn kankan màánà àkọ́ ìsìnkú yẹn ni kò mo tá lọ rẹ. bákan náà sọdá kíkà wa ń sọ yìí náà ìtumọ̀ tiẹ̀ náà àfíyá tó níná wà ẹ̀bùn lábọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́ kọkùnrin ọ̀fẹ́ òbẹ̀ kó fún obìnrin tó bẹ́ẹ̀ fẹ́ ni o. wàkìlá àwọn ìkẹta wá ní níhìlà wọn lóun náà ni ọlọ́ọ̀bà àlejò ọlá tóbi kún pé wà á tún lè sá àfẹ̀dùkọ́ sí ilẹ̀ níhìlà ẹ fáwọn obìnrin ní owó ẹ̀bùn fẹ́ wọn níhìlà léyìí tí ó jẹ́ antibi náà ẹ̀rí rẹ̀ ni antibi náà ìyẹn ni wípé léyìí tí ó jọ tẹ́ra yín lọ́rùn ni. léyìí tí ó jọ tẹ́ra yín lọ́rùn mẹ́la bí ń sọ fún wa bí ẹ̀yin ọmọbìnrin wọn náà ó ti fọ́ fún dábàá tẹ̀ máa ń lò ó ti fọ́ fún ọkùnrin yẹn ó ti yóò fẹ́ ànímọ̀lẹ́ nìkan ní sọ́njọ́ yẹn pé kí ló ń tẹ̀lé rẹ̀ jẹ́ náà o a òun láti ọmọkùnrin kó fàájì tó bá ti ka sọ́ọ́tù bá ti àfún òun ti jábìlẹ̀ ó ti tó wà náà. ẹ ẹ sọ bẹ́ẹ̀ ni ẹ máa rú tọ́kùnrin náà ti kójú lórí ẹ máa rọ̀ ló fún aṣọ lórí ẹ̀ ó ti jẹ́ ó ti tó àti ìlànà bí bóṣù kùtù kò sàdá àti kúmọ́ ńlá àgbáríkà òun lè tó ṣe kẹ́lẹ́ o èyí ló tó rẹ̀ kéré jù òun náà wá wò pé a ètò rẹ̀ kéré jù lákùnkùn tó bá ti wú omu wá ti omu ìdí eléyìí ó gbọ́dọ̀ jẹ́ èyí tí yóò jọ tẹ́ra yín lọ́rùn sínú ọkọ máa yọ sí sínú obìnrin náà yọ sí ìlàkà náà ń zọrẹ̀ tí ò ní sí fanfà láàrin ara yín kó tó kó ń dà á ti dùn ẹ ti gbà lélẹ́yìí tí wọ́n fara máa jọ fara máa lọ́rùn. ó wá lè pọ̀ ó lè kéré ní déédéé situation tọkọ yẹn bá wà ní èkìtì sọ̀díyà lẹ́tọ̀ọ́ ìnáwó. bó lọkùnrin yẹn bó ló fi tó wọn sọ̀rọ̀ àti tìmọ̀ rí yẹn lùtẹ̀rẹ̀ islam. àtúntọ́lẹ̀ kan ètò ẹlòmíì lè pọ̀ ẹlòmíì sì lè mọ níwọ̀n. abẹ́ni tó ní kọ́kọ̀ ọ̀yẹ́ kó ṣe kọ́kọ̀ náà ni ẹ tó sì ní níwọ̀n náà òun náà ṣe níwọ̀n kò wá ní lọ jẹ gbèsè lórí ẹ̀. àmọ́ tó bá ní àwọn àfojúsùn kan tó bá ní àwọn àfojúsùn kan ó lè sọ fún ọkọ yẹn ó lè sọ fún ìyàwó yẹn yìí pé insha Allah nígbà báyìí àmọ́ máa nígbà báyìí gbèsè ní lọ́rùn ẹ̀ o. àìgbèsè ni o kódà nìsẹ̀lá islam tọkùnrin yẹn bá kú kí wọ́n tó pín ogún tọkùnrin yẹn bílẹ̀ wọ́n kọ yọ sàdá àti ìyàwó rẹ̀ bí o ti sàn o kí ẹ lọ mọ̀ sí sàdá àti ojú lágbára sí. kódà ní sọ́kùnrin àwọn owó ọmọbìnrin tó yẹ yára rẹ̀ fíjú mi àbí fíjú mi òun náà ni sàdá àti rẹ̀ wọ́n ti mọ fíjú mi kí káwáyé ti parí. ó ti fọ́ fún every weekend kò lè má lọ sí nílẹ̀ bàbá àtìyá ò òsì ní mà ìdánilà báà nìkan ṣe o nìkan ṣe ọmọbìnrin ń wà ní skul láti lọ bàbá náà ọ̀pọ̀ ọmọ sílé ẹ̀kọ́ òtí ẹ̀ máa lọ́bẹ̀ wò ẹ̀ lọ jálù lẹ́ẹ̀kan tó ẹ̀ ní sọ fún kó ń bọ̀ rárá kó ní sọ fún kó tó bá ṣe pa yẹn yẹn ló sọ fún kọlọ ẹ fún ẹ ó ní sọ fún kóńbọ rárá ó kẹjá dúró gidi ó ti wà lẹ́nu ọ̀nà ọ̀sẹ̀ tó lọ wà ọ̀nà tó ní tù àwọn olókùn lé nìyí mo lọ mo lọ wà wọn àti campus ọ̀dà ẹ ti ẹ lọ campus ni bẹ́ẹ̀ rúmi lọ wà ní campus ọ̀gbẹ́rẹ́ nìkan wá wọ ọ bẹ́ẹ̀. àbúrò báyìí báyìí ok don't worry ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yà àbọ̀mọ ọ̀rẹ́ mi kan sí ọmọ ẹ̀yẹn lóde ní bọ̀ ó sì lọ bá mi ọkà bá mi ká mi tọ́ lóun wà náà ọmọ bó ṣe múra ọmọ bí ṣe múra lé ọmọ àwọn onímọ̀rìn ti má bí ti gbé ẹni tó wà ní yẹn ó lè jẹ́nu yàrá náà lọ́wọ́ yàrá òun tó wà lé bóyá ń lọ ilé ẹ̀kọ́ àmọ́ ọmọbìnrin ní tó bá ti di náà ká wọn bá lóun ti di tomati. òwúrọ̀ àwọn wọ̀nyí bàbá wọn náà tí wọn náà ju ọmọ rẹ lẹ̀. àwọn obìnrin lòun wà ní skul tó ti wá lo wíkẹ̀ndì tó ti lọ lo wíkẹ̀ndì tó lọ ọkùnrin kan tó fẹ́ parí rẹ̀ gẹ́tí ọmọ yóò sì lẹ́kọ̀ọ́. orí ìdílé ìjẹmọ́ mùsùlùmí ọ̀rọ̀ sọ̀dá àti òun là ń sọ abáyé mọ́mù kọ́tádà wọ́n ní parí dọ́tún wájúbà amẹ́ríkà wọ́n ní tùmọ̀ rẹ̀ nìyẹn kọ́ ẹ fún àwọn obìnrin ní sọ̀dá àti wọn ní ìlàkà ní ayé parí dọ́tún wájúbà ọ̀ràn yẹn dandan ni o yẹn ni ẹ gbọ́dọ̀ wọ́n fún obìnrin ní sọ̀dá àti ẹ̀ lórúkọ yẹn ara rẹ̀ fún ọ ìyẹn ni ó sọ ọ́ ọ wípé tọ̀ ìwọ rẹ̀ jọ wà kọ́ má sẹ́ni kankan pẹ̀lú yín tó bá rẹ̀ sallallahu alaihi wasallam àdébí ní ọkùnrin kẹ́ ṣe ìṣẹ̀lẹ̀dọ̀ ara yín ẹ gbọ́dọ̀ jọ wà ní kọ́lọ́bí pẹ̀lú obìnrin mi o ṣe ìṣẹ̀lẹ̀dọ̀ ara yín ẹ gbọ́dọ̀ jọ wà níbi kankan tó pamọ́ kọ́ má sẹ́ni kankan pẹ̀lú yín torí kẹ́mi kẹ́ ẹjọ́ wà yẹn wọ́n lè máa ń lọ àgà ìṣẹ̀kọ́ wa tẹ̀lẹ̀ ni èso onísọ èso tó ti sọ fún yín sílẹ̀ náà nìyẹn. kọ́lá ó ti kọ́kẹ́ yín ó ti débi ká a ah, ṣé kò lè ṣẹlẹ̀ ah, kò sí ìrẹ̀ka tó ṣẹlẹ̀ mọ́ mara mi ọ mara ẹ o ìtumọ̀ ju ọ lọ wọ́ lọ mọ́ o ọ̀lá ìtumọ̀ wọ gẹ́gẹ́ fún ààrẹ ju ọ lọ. má nìlé tí ni o bàbá nìlé tí bèbè yóò fà ọ wọlé o yóò fà ọ wọlé nítorí ìrokúrò sẹ́mi tó yóò. wá sì gba tiẹ̀ tó ni pé kí má gba ọkùnrin o gba ọkùnrin tí ò wọ́n á ní sọ aláìmọ́lẹ̀ nìkan múná ẹ̀ méjèèjì tí ẹ bá ti ń jọ wà ní kọ́lọ́ bí gbogbo gbà. tó bá yẹ kó wọ́n ọmọkùnrin kó ọdún tàì tẹ́lẹ̀ àwọn obìnrin òrí fi sọ̀rọ̀ òrí fi jòkólẹ̀ ó kó bára ẹ̀ ó kó bára ẹ̀ owó èso ọ̀tì ọ̀ ó ti jẹ́ ní gbogbo gbà àwọn ọmọbìnrin nìkan náà máa pè sọ́dọ̀ ọ̀làlẹ́ tíọ́là àwọn ọmọbìnrin àwọn ọmọbìnrin yẹn mo máa ń mo máa ń kánsẹ́lì wọn alọ́yàn kánsẹ́lọ̀ ọ̀dà kánsẹ́lọ̀ ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì tọ́ra fún ìlànà èsì lórí ìdí eléyìí ipò tí sàdáàtì wà nínú Islam kìí ṣe kò tó kéré àwa ọmọbìnrin ẹ mọ́ sọ̀rọ̀ ayé di yẹ̀yẹ́ nípa sàdáàtì ọkùnrin náà mọ́ fojú kékeré wò ẹ mọ́ fọwọ́ yẹpẹrẹ mọ́ kéèké nǹkan téèyàn máa ń ju lẹ́ẹ̀bó wù yàn nínú tó sọ obìnrin dẹ̀kọ́ fún yàn òun náà ní fọ nísàdá àtìkọ yẹn jù Ìparí dọ́ta ń nínà ńlá ọ̀ràn yẹn ọlọ́run ọba ni o. Bàbá wa Ibnu Jurayj àtàbà wa Ibnu Jurayj. Àwọn tó ní parí dọ́ta mùtàmáà. wọ́n ní ọ̀ràn yẹn agbọdọ dị ni a gbọ́dọ̀ sọ ẹ̀ ń tabajẹ́ o kò nke nǹkan báyìí ni o ẹ gbọ́dọ̀ ti dọ̀ ara rẹ̀. èyí kan ní kọ́ á ti tẹ̀lé kọ́ o o ọ sọ wọ́n sọ nǹkan tó fẹ́ fún nǹkan báyìí òun ni mo fẹ́ fún ọ. òun náà sọ irú nǹkan tó fẹ́ gbà ẹ̀ka gbọ́dọ̀ òun náà sọ nǹkan tó gbà ẹ̀jọ̀ sọ láàrin ara yín ẹ̀jọ̀ yanjú láàrin méjèèjì. láti yìí pé ayé ọ̀ràn tí ẹ̀ dà láàrin ara yín ni. bá wa jáde. àwọn tó sọ yìí pé nílá tó ń tẹ̀tẹ̀ júnà torí pé kẹ́lìmọ̀ nílà náà wọ́n máa ń pè ìtumọ̀ rẹ̀ ní ìtumọ̀ àlèmílà ẹ̀sìn ìgbésìn sọ nìyẹn o ó lọ sàdáàkì o sàdáàkì èsè ìgbàtẹ́ èèyàn kà sí kẹ́nẹ́ kéṣe ìgbàtẹ́ kàn bọ́ yẹpẹrẹ mú o wọ́n mú bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ sọ yìí pé ọ̀dà ẹ̀ẹ́ ọ̀kàwé kó fún mi ní òkà kan òkà òkà tí wọ́n kọ i love you ayé ẹ̀ ta pàù níta náà àbí òka tíwájú bá mi rí àwọn òka tíwájú lè rí ẹni tí wọ́n wà ní kọ́sọ̀máìsì òka tí wọ́n kọ orúkọ rẹ sí ẹ̀bẹ̀ nígbà kó kọ orúkọ orúkọ ẹ̀yìn sì bẹ́ẹ̀ yókù yóò wò lẹ́mọ ẹjọ́ tẹ̀ mọ́ tara yín tẹ̀. àní opportunity rẹ ni mọ́tò ń lò kúlò tó bá opportunity kò sí tó burú tó bá gbàgbọ́ láti tọ́nà ti dẹ̀ sí ọlọ́rọ̀ láyé nígbà tó lọ́n bá ní kọkùnrin yìí ó ní kápá bẹ́ẹ̀ là ń sọ o kọkùnrin yẹn bá ní kápá bẹ́ẹ̀ kò sábúrú bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ wà ní ẹ ẹ ṣe nídìí nínú rẹ́gbà alẹ́ tọ̀ rẹ ni ọlọ́wọ́ bá lè tọ́lá wá ní fáyín ti ní làkún á ṣe ìmí ní ọ̀nà kan fàkùlù wà ní ìhà rí i. Ọlọ́run bá bá lè fi ọlá ó wá ń sọ fún wa. Ìpè ní tó bá wá lọ ṣẹ́ sí pé obìnrin tó fẹ́ fẹ́ yìí nínú sàdá àtúta lọ́jẹ́ dandan kó gbà. Ó wá ní òun yọnu sí fún ọ. Látara wípé òun ọ̀fẹ́ jẹ́ kó ga jù ọ wá ṣe é níwọ̀n rẹ̀ nǹkan ó ṣe é níwọ̀n ó jẹ́ kó rọjú ó jẹ́ kó wo rẹ̀ ó wálẹ̀ kò jẹ́ kó lágbára pọ̀ owó tí bó ti mọ̀ pé ọlọ́run kí ọ tó ẹ̀rí nǹkan àbáwá ìmọ̀ọ́mù kúrò tọ̀ wọ́n ní àyìnṣẹ́tìnà lákun àyìnṣẹ́kì mi ní wùdọ́ bàlẹ̀ wọ́n wà ìdá káà náà ti tọ́ọ̀lì bá tọ́ọ̀lì bá tẹ̀lé òun kí tẹ́tù bí ìdọ́kùnrin abẹ́ǹda wọ́n ní eléyìí tó bá lọ jẹ́ sípé nǹkan yẹn etí obìnrin yẹn ń fẹ́ ọkùnrin yẹn ìtọ́bìnrin yẹn ń fẹ́ ọkùnrin yẹn ò bá fún wọn ní kò lẹ́tọ̀ọ́ àmọ́ tó bá lọ jẹ́ sípé nǹkan tó fún obìnrin yẹn yọnu tí ó dùn mọ́ obìnrin yẹn àbí obìnrin yẹn nítorí ẹ̀kọ́ gbà lọ́wọ́ ọkùnrin yẹn ó yọ́nú sí ó fi àwọn nǹkan ẹlẹ̀ ayé nákọ̀tọ̀ ó di ìkùnkùn ó jẹ́ kọ́ mọ níwọ̀n àbọ́lọ̀ ń da àwọn ìkẹ́kẹ́ fún bẹ́ẹ̀ tó bá jẹ́ kọ́mẹ̀rin lọ́ba yọ̀ǹda ọlọ́ọ̀ni kìnnì ọkùnrin wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ níbi eléyìí ó ṣe wípé ọkùnrin yẹn ó gbà nínú èyí tí arábìnrin yẹn yọ̀ǹda fún làbọ̀ tẹ́sí fàáyín rọ́ọ̀dì ìyá tóbìnrin yẹn bá ti wá yọ́nú lórí níwọ̀n tọkùnrin yẹn fún àlá ara bẹ̀rẹ̀ ákìrì mí náà sọ̀dá níbi sọ̀dá àti ìyẹn tẹ̀síìlì kan nìyẹn ìpinnu ńtọ́ lóhun fẹ́ gbà ọkùnrin yẹn wá sọ fún wípé olóhùn fẹ́ gba two million lọ́wọ́ ẹ̀ ọkùnrin wá sọ ah two million kọ́ndíṣàn ni wọ́n aláṣẹ ìgbéyàwó alájọ ká tún nílẹ̀ o fún ọ ní one million yẹn bá yọnu sí i ọ wà nẹgọsẹ́wù lọ́dọ̀ àwọn ilé ìwé wọ́n lè nẹgọsẹ́jẹ̀ iye báyìí ni mo ní lágbára lóbìnrin yẹn bá ti yọnu sí i fún bẹ́ẹ̀ wákùnlù. Akùnlù ọkùnrin yẹn lẹ́tọ̀ọ́ ẹgbàá ẹgẹ́ ìkànnì yẹn. ẹlẹ́ẹ̀kejì wá ni wípé tó bá béèrè two million àbí three million tó bá fún tó tún wá dé pé ń kò délé òun náà ló tún wá mọ̀ mọ̀ ló tún fún ọ nínú kàdá kò ó tún fún ọ ń bẹ̀ mi jẹ́ pẹ̀lú kó lọ àmọ́ ẹ̀tọ́ rẹ̀ ni o òun ló ní nǹkan rẹ̀ ẹ wọ náà bọ́lọ̀ bá yẹn ti láti sọ̀rọ̀ ẹ kọ́ náà bá yẹn ti ọlá alókùn wa fẹ́ràn wa tó tọ́ lọ́hún fa alókùn mọ̀ wa tó tọ́ lọ́hún ọba tó dá wa fa alókùn tó yẹ wa tó tọ́ lọ́hún ọba tó dá wa ẹ wo bó ṣe fẹ́ràn wa tó pápá jùlọ ẹ̀yin obìnrin ara ọ̀nà ẹ̀sìn ti sọ wípé ká fẹ́ obìnrin lélẹ́yìí ó sì kan obìnrin lé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà àwọn obìnrin ni wọ́n pọ́nra wọn lé o wọ́n sọ̀rọ̀ àwọn adájáta àwọn fúnra wọn ti ń fara wọn bẹ ọkùnrin ẹ̀rí. lọ́pọ̀ sábúrú níbi wípé kó rí ìgbọmọlúàbí lára ẹnìkan lọ́kùnrin kó kọ́ ọbẹ̀ fẹ́ àmọ́ kéka tó ń tó orí wọn náà lásán lójú tó o gbọ́dọ̀ lẹ́ni tí ó bọ̀ ọmọ alẹ́ nìyẹn. yálà òbí rẹ náà wọ́n bọ̀ ọmọ ni àbáwọn tó orí tó ní síkọ̀ sí nínú àwọn tó jẹ́ olùkọ́ rẹ títí ń jẹ́ wọn títí ń jẹ́ ọba àlejò ọ̀la wọn láti jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run wọn bá. tí wọ́n bọ̀ síwájú ọ̀kẹ́ irú ẹni ṣé mo lè fẹ́ ẹ ẹ̀yin ọmọbìnrin o àwọn kúta o kódà tí tó dé ní nìkan o tí a ti gbọ́ ẹni tó ṣe pé nífù láti pẹ̀lú rúgbà ní amrọ̀bà sí ní táwọn èèyàn mà òfin délé tán kó tó mà òfin délé tán kó tó mà àti nìkan àtà nígbà wọn ṣe nìkan àtà ọkọ ò ní jáde lọ iṣẹ́ kẹ̀kẹ́ láàárọ̀ ẹ lọ iṣẹ́ yìí à ló sì ń rẹ́sì lọ àti kò sáà kò lọ iṣẹ́ kò lọ iṣẹ́ kọ́ bá dídọ́ kan wọ́n fẹ́ jáde lálẹ́ ọba jáde tùwàtí ọlọ́ ìdájí lóde twenty lè àǹtẹ̀ ní sí ọlọ́dẹ náà ń ṣe ẹ̀ mọ̀ wọ́n ṣe ń ṣe gbà wọ́n lẹ́yìn yẹn mọ̀ wọ́n nígbà wá ti jọ́ka ọmọ bá ń lọ ọba rí ma nínú ilé ọkọ ẹ̀ ó rí ìfà ìfà tó wá rí lọ́wọ́ gba ọ̀dọ́ ẹni tó jẹ́ bá bọ́kọ rẹ̀ lọ ọmọ ọmọ tọkọ ń bìkan ti nínú ilé o kò sì sílé báyìí. bàbá ní tó mà tẹ́lẹ̀ ní ebí òpẹ́ ti mara yín nù àti kúrò àti mo sì ní kí wọn náà dá abo lẹ̀ mo rò wípé mo ti jọ mara yín mo bẹ́ẹ̀ àbí ọlọ́run ti ní kọ́ ẹni jẹ́ sí lára ẹ̀ àwọn ọmọ ọmọ ọ̀hún dáadáa á ń bọ bìbí á ń bọ bàtàrà ní ìyáálé gidi ọlọ́mọbìnrin káwọlé nípa àgbà kò sí o ó ẹjọ́ ń gbé láàrin lọ́pọ̀ láya. Orí eléyìí la fi sọ mọ́ra lẹ́ẹ̀ka yí ohun tábà ń rí lórí ìjòkó kọ́mọdé gbogbo ìrókò kò lè o. Kó o tó kà fẹ́ máa ó ti wọ́n bọ́ síwádìí ọ̀fin tó tó ó tó di o ó tó di pé wọ́n ń nọ́ọ̀kù nọ́ọ̀tì yẹn wọ́n ti ta kó tó di pé ẹ̀wù yẹn Àmọ́ ń gbà tó before hooking sẹ́tọ́ so yín kọ̀lẹ́ ti lọ ayé kọ̀lẹ́ ti jọ ń gbéra ẹ̀ ti jọ ń gbé ní ọkọ̀ láyà tẹ́lẹ̀ àti ká lọ́sọ pẹ̀lú àwọn tó ṣe pé hundred level ìjọ gbé couple life two hundred level couple life náà wọ́n gbé three hundred level wọ́n ti wá jáde bẹ́ẹ̀ wọ́n wá parí wọ́n sọ àwọn fẹ́fẹ́ ra àwọn pàdé tó ló kùtẹ̀ fẹ́fẹ́ wọ́n ti jọ ń gbé lọ́kọ̀ láyà láti ọdún mẹ́rin sẹ́yìn kí ni ìyàtọ̀ tó kù mẹ́ ẹ̀jọ̀ ń gbé lọ́kọ̀ láyà náà lẹ́yìn ìgbìmọ̀ ẹ̀jọ̀ ń gbé papọ̀ wọ́n lọ tún kù tẹ́tún ẹ̀ẹ́dún kò tún bẹ́lẹ̀ náà ebi tó yẹ kẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ yẹn náà mọ bí kẹ́ ń di sí ẹtì tí ti tọ́ílẹ̀tì gbogbo ẹ̀rẹ́ ti fi dànù tán ọmọ mi bá wa délé lọ́wọ́ wa dàgbò gbogbo àdúrà yẹn kó bímọ lọ́wọ́ asòrò àdúrà mọ́ torí ìdí eléyìí jẹ́ máa mùsùlùmí ọlọ́ọ̀bà àlejò ọlá lọ́ba tó fẹ́ràn wa tó sì ń sọ èyí tó jẹ́ tọ́ fún wa.

ẹ̀tọ́ ni fún yín láti jẹ́ ní ti ìjẹ ìfọ̀kànbalẹ̀ léyìí tí ó lọ tẹ̀ ní lọ́nà ọ̀tún yín. wàlá tú tú. ọlọ́run bàbá àlejò ọlá ó tún fẹ́ bọ́ síbi ìdájọ́ mi wàlá tó tó ọlọ́run tó fẹ́ padà sí bí ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ òrukàn eléyìí tó sọ fún wa ṣáájú tẹ́lẹ̀. ibi àyà eléyìí ibẹ̀ ni ọ̀rọ̀ àlè ájírù nínú ìmọ̀ fíkì a sọ fúnra wa tẹ́lẹ̀ kí là ń pè ní àlè ájírù ni. ó ṣe yí pé pátì yẹn ìwọ ló ní lóòótọ́ àmọ́ òun ní kíkọ lẹ́kọ̀ọ́ sí i wọ́n bá ṣàṣọ̀rọ̀ pátì rẹ nípa pọ́pátì yẹn wọ́n bá lọ́wọ́ rẹ yóò wà lọ́wọ́ ẹlòmíì wọ́n pè ní aláàgírù nìyẹn wọn ò ní kíkọ lẹ́tọ̀ọ́ sí kó o ṣe tó wọ̀ ní pọ́pátì náà ó ní lè mú a single five naira ń bẹ̀ fún ara rẹ báyìí àbí kí wọ́n mọ ní tọ́ bá fẹ́ fi ṣe wọ́n ló ti lówó ní ìsọ̀rọ̀ àti láàmù. àwọn ọ̀nà tó máa ti ṣe léyìí lórí àwọn ìdí méjì ni. àwọn ìdí kan bẹ tó yẹ pé torí pẹ́ nìyẹn láǹfààní yẹn ó lè jẹ́ tiẹ̀ náà torí ara rẹ̀ ni wọ́n fi ṣe bẹ́ẹ̀. irú èyí tí wọ́n wá ṣe ní títorí àǹfààní ara rẹ̀ irú ẹ̀ ní ti àwọn tá a pè ní ṣùgbọ́n àbí àwọn tá a pè ní ọmọ òrukàn ibẹ̀ ló bọ́ sí orúkọ ọmọ òrukàn ọmọ kékeré ni láyà ṣẹfìn àyùndí ralimán tí máa bá ilé tàbí kò lè kọ̀ǹtró owó yẹn síbi tí ó bí àǹfààní fún nǹkan fún ẹ̀ ẹ̀rí òun náà bá máa sọ pé owó tọmọdé bá kọ́ rí sí níbi ṣe àkàrà ní máa ti jẹ ẹni jàkàrà mọ́ sí jàkàrà mọ́ o wọ́n lè mú lọ sọ́kà yìí owó tọmọdé bá kọ́rí ìsìn bàbí kí orí fi ń jẹ àbí ṣàwámà àwọn nǹkan tí wọ́n náà sáré pé yẹ wọ́n rí iná gẹ́gẹ́ bíi pé yẹ òun wà láyé lẹ́bù kó sì lọ kó sí àwọn bàtà bújúbújú burúkú kan kó sì wá gbogbo àwọn ó bá wọn sọ gbádùn ayé ṣàgbàdàgbà tí ò ní àǹfààní kan tọ́fẹ́ mú mẹ́ ẹ̀ka bújúbújú tó kó ẹ̀dá kan àǹfààní wò lọ́fẹ́ mú mẹ́ èyí tó gbé bọtí tí ń gbọ́ gbọ́ orin káàkiri kí lọ́bẹ̀ mú mẹ́ kọ́ lọ tẹ́ẹ̀lì kó lọ jó kọ́ ná kó mú kú mu kí lọ́bẹ̀ rí bẹ́ẹ̀ àti tó bá tó fẹ́ lọ́hùn. ó sì wá àwọn ọmọbìnrin káwọn náà gbowó lọ́wọ́ ẹ̀ ká yọ owó lẹ̀ fún kó fásitì ránù kí ó bá bàbá dá yọ ọ̀nà tán. ìlẹ́nìkan òun náà sọ níbi dáàbà yóò ti pẹ́ nísìn ìyàwó bọ̀ ìsìn wọ́n ká mú wálé kéwú àwa ò sì mà ṣùgbọ́n báwa ti rí fáwa náà níbi díẹ̀ díẹ̀ ìbẹ̀rẹ̀ tí wa lọ àti káwọn dúró délé jù báyìí lọ ó ká wa náà papọ̀ máwọn ẹni rí nígbà àwọn náà bẹ lọ́wọ́ ni o bẹ lọ́wọ́ ni o kódà tùmọ̀mù sáfì sí ni ẹni rí làwọn àwọn pamọ́ fúnra wọn ni àwọn aláàrùn tàbí tó ń tẹ́lẹ̀ jẹ́ gínáwí wọ́n ní òṣèlú kò sọ́ọ́ iná wà Ẹnìkan wá dábàá lóhun tàbí lóhun lórí. onítò ibú sọ́ọ̀lì yìí náà á ń sàánú ní wọn. ibú sọ́ọ̀lì yìí náà á ń sàánú ní wọn. Bukun kọ́, a ma kàyé nǹkan ni. Lórí ìdílé ìkọ́rin yẹn káàkiri púpọ̀, ẹsẹ̀ orin yẹn bí mẹ́rin ni lẹ́lẹ́ẹ̀kejì ìdá ló ń padà. Ibi ká ti yà lọ, olùkọ́ ọlọ́mọ bá wà náà fi ìrọ́jà níwọ̀nba díẹ̀díẹ̀. bá a ti rí kí wọ́n mú wàrà dùgbà eléyìí sọ ọmọ dáadáa o eléyìí sì ọmọ dáadáa wọ́n ní rárá àwọn nǹkan kan wọ́n ká àrùn wọn fún wa ó fi wọlé kọ̀pẹ́ kódà kò tí ì lo sinẹ́tà ẹ̀yọ̀ kan láti rí ẹ̀dùkú káàdúrí mú eléyìí ìyàwó bọ̀ ìdùnnú kódà ó tún mú ó tún mú nǹkan nígbà tó wá tẹ̀ ẹ́ káàdúrí tuntun àgbàdo máa máa fẹ́ súnmọ́ sí lọ àwa láti gbàdí ìhùn máa béèrè àwọn kankan lọ́wọ́ ẹ̀. ó padà kọ̀ǹfàmù jẹ́wọ́ oníyàwó lòun oníyàwó lòun fóun kọ̀ǹfàmù kọ́dà kó tó mú un wáyé òun ṣẹ̀ṣẹ̀ jẹ owó kan bíi bíi ten million àbẹ́rẹ́ ló pè. báwo lọ wá ṣe àwọn ti ṣe fàájì náà ìṣe ń nìyẹn o wọ́n fi owó bíi ten million wọ́n ṣe kẹ́ni wọ́n fi ṣe fàájì ọ̀sán ten million naira subhanallah láti sọ wípé ẹ má fún tọ́lá ọba ìlẹ̀kọ́ láǹsọ fún wa ní pé wọ́n lè fi ájírù fún yàn kódà ọmọdé ìlẹ́kùnà ní ọ̀nà ọmọdé àgbà náà ọmọdé náà náà ní ìdàgbà náà náà ẹlòmíín sì ń fẹ́ ó ti dàgbà ṣùgbọ́n ṣẹ̀ fi wù ní ọ̀sẹ̀ ni láyà tá mẹ́yẹ̀ ọmọ tó ṣe láǹfààní ọmọ tí ò lè ṣe láǹfààní ọlọ́wọ́ bàálẹ̀ ṣọlá ibi ayé àyè làwọn àbá ti mú ìdájọ́ dáńpé ní ágírù yẹn ìfẹ̀lẹ́ tó kéde o ìfẹ̀lẹ́ tó mú ìdájọ́ ágírù ká ń sọ̀rọ̀ nípa rẹ̀ àwa lọ́nà méjì ní ágírù pín síra àbó ní màkẹ́kẹ́ ágírù yẹn alákọ̀ọ́kọ́ òun ni èyí tí wọ́n ṣe lórí ẹni tó ṣe wípé ìtawà ń bẹ̀rẹ̀ kákọ́ yẹn sàkọ́kọ́ òun lẹ́tọ́ yẹ pé torí àǹfààní ara rẹ̀ náà wọ́n ti ṣe torí tí wọ́n bá kówó yẹn fún un tí wọ́n jẹ́ kọ́ máa ná tó nà nà kùnà kí ọmọ tá a sọ nísìnyí tó àtà béèrè lọ́wọ́ ẹni kó lẹ́ni ten million náà ẹ̀ òun kọ́ lọ pa òjẹ́ ìná iṣẹ́ ìmọ̀ ìṣẹ́lẹ̀ lóòótọ́ tí wọ́n ti jẹ́wọ́ wọ́n kú òun lébi wọ́n lọ pa òjẹ́ lójúmọ́ ni wọ́n máa sọdún mẹ́ bá àwọn ọ̀rẹ́ wọn lójúmọ́ ni wọ́n máa sọdún lójúmọ́ lọ́dọọdún lọ́dún ọ̀dọ̀ wọn bí wọ́n ti ń jẹ jíjẹ wọ́n máa fún sì máa kó báwọn ọmọbìnrin wọ́n sì máa jó káàkiri

àwa rí i pé ìnákúná ní ó na ìlàdàmìlẹ̀ dájú ìbò yálà ojú ọmọdé ni àbọ̀jẹ́ ọ̀dẹ̀ ni àbọ̀jẹ́ ẹni tí ìjọ pọlọpọlọ rẹ̀ olówó ni ṣùgbọ́n àlìjẹ̀nú kọlu ọpọlọ bá dàrú ẹ̀sìn dájú ìbò fún dúkìá rẹ̀ ọlọ́dún ìbò dúkìá ló bò ló pé táwọn ẹlòmíì fún wọn wá lọ́pọ̀ tó ní tì yẹn ẹgbẹ́ àwùjọ ní ìsàwùjọ tí nǹkan yá àwọn èèyàn ẹni tí ọpọlọ rẹ̀ dàrú tó lóun fẹ́ ta wọ́n lè lọ bẹ́tà ní ilé ńlá ẹni ẹlẹ́mú fún ọdún níta bọ̀ wá ilé ńlá lórí pé nítorí wọn kò kẹta pé abáwọ ìta ọsàn tó bẹ ti mú ìmúkúmù náà ló níbi yóò sì pàmò yóò sì pàmò ilé tó wọ́ sí sí ilé tó wọ́ sí bí hundred million ní ti lọ lọ káyọ̀ níta ọsàn wá wọn náà wà á rọ sọ pé o ti ra lé lọ́sọ̀rọ̀ ní o ti ra islam wọn ò ní sọ yí pé bó ti gẹ́sí pé nìyàrá islam ẹni tí nǹkan bá kọlọkọlọ rẹ̀ káyẹ̀rajà lọ́wọ́ ẹ̀ o káyẹ̀rajà lọ́wọ́ ẹ̀ o ṣùgbọ́n nítorí wá sí nìyàrá islam nìyẹn o àmọ́ ẹ̀gà tẹ́lẹ̀ mi ọ̀rọ̀ tó gan ẹjọ́ kọlọ rẹ̀ pé gan ẹlòmíràn bẹ́ẹ̀ lè fi kọ́ ya wèrè kówó lè fi kówó lè fi já lójú ẹlòmíràn lè kà sí yẹn gan kó tẹ̀ ya wèrè kó fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ kó fi rọ́jà kọ̀ lójú ní láwùjọ náà wà ní ti láwùjọ yẹn àti ìyàdí àti ọ̀bá ṣe bẹ́ẹ̀ àwọn

ولا تؤتوا السفهاء أموالكم التي جعلكم الله التي جعل الله لكم قياما وارزقوهم فو ọlọ́ọ̀bà àlejò ọlá ní ẹ gbọ́dọ̀ má dáhùn sẹ́bí wàhùn àmọ́ aláyé sínú tasọ́rọ́bù fìlmẹ́ẹ̀lì mo lẹ́ni tí ò lè mójútó owó bó ti tó àdúgbò fi yẹ. ẹ bá ń bá sọ kẹ́kẹ́ ọ̀tọ̀ ni tẹ́yìn ọmọ sọ ọ̀tọ̀ ni tí wọ́n mọ wí. nígbà tí wọ́n sọ̀rọ̀ aṣọ tó dáa ah! aṣọ tó dáa lásìkò yìí ṣé ìta lọ rí ọ̀sọ̀ ẹ̀ àti àwọn àlejò fẹ́ bàbá ọkọ̀ òun ọba yẹn ti lò kọjá náà ti lò mọ́ nítorí wọn sọ yẹn ọfẹ́ ra mọ́tò ọfẹ́ ra mọ́tò mọ́tò tó dáa tó strong ẹ lọ ra fọ́ọ̀ oh fọ̀ oh lójú ọ̀pọ̀lọ́ mọ́tò tó mélòó nígbà pé ọpọlọ yẹn o kò sí fẹ́ dáa náà bàlẹ̀ tó àtọ́ bá rí bẹ́ẹ̀. alájòjò ṣùgbọ́n. wọ́n jẹ́ ọ̀tẹ̀ owó wọn tó wà lọ́wọ́ yín àbówó ti yín náà sì ni ẹ má kó lé wọn lọ́wọ́. Ilé ìtọ́lọ́ ọba àlefẹ́ ọlá tó ṣe yín lálábòjútó ẹ̀ ìyá mẹ́rin yẹn. Ó ṣe yín ní alábòjútó ẹ̀. Àwọn àpò onítẹ̀síìrì. wọ́n ní alìsíyàm kumu yẹ̀kúmú bìyí ṣe fàlà àmúwádìí jàálà ta'ala kìyàmán ayéfẹ̀kúmù àlẹ́ àmà àìsùn náà. torí pé níbẹ̀ náà ni ìsẹ̀mí àwọn èèyàn ti ṣe ni o nibi oro owo yi ibẹ̀ naa ni ìsẹ̀mí awon èèyàn ti rọrùn. ẹ bùkátà sí kẹ́ẹ̀ná kẹ́ẹ̀rà mẹ́ẹ̀ àlejò ọlọ́wọ́ sọ eléyìí fún wa yí pé. tẹ́ ẹ bá wá bá ń mójútó àwọn tó bá bùkátà sí ń bẹ́ẹ̀ lórí jíjẹ múmu ẹ máa ṣe fún bẹ́ẹ̀. ẹ sì máa dáṣọ fún tó bá bùkátà sáṣọ ń bẹ́ẹ̀ àmọ́ ẹ má kó ìjánu dúkìá náà má kó lè lọ́wọ́. tó bá bùkátà tí yóò jẹun ẹ̀fún ló ń jẹ tó bùkátà tí yóò wọṣọ tí yóò wọ bàtà gbogbo àǹkà tí yóò bá lò ẹ máa ṣe é fún ẹ máa rà á fún bẹ́ẹ̀. ọlọ́ ní ẹ máa wá ṣe dáadáa sí wọn ẹ máa sọ̀rọ̀ rí òun ni ẹ máa sọ jáde sí wọn lẹ́nu ẹ má jù ọ jẹ́ ọ̀rọ̀ ìbànújẹ́ òun lẹ́ẹ̀ máa sọ sí àwọn ọ̀rọ̀ tọ́da tọ́da òun ni ẹ máa sọ sí kódà bóun bá wá wa kó fẹ́ bá yín jà tẹ́lá ń kọ́ omi tẹ́lá ń kékeré kan ẹ̀yin ẹ̀ máa ń fi ọpọlọ rẹ̀ ní òpé ó lè wáyé rẹ̀ kí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n tó ń bá yàn mójútó nǹkan ẹnì wá dé tó wá kàn bọ́n sọ̀rọ̀ burúkú nítorí òfé ẹ pẹ̀lú ẹni bá jẹ́ náà ni pẹ̀lú ẹni bá jẹ́ bí káàmì ẹ̀jẹ̀ kẹgbà lọ́wọ́ mi nítorí sọ yẹn ó tó ń tó yóò bínú pé kéèyàn kò lè lọ ẹ̀fọ́ kò lè lọ. ètí wọn náà kà sẹ́ni wípé ìwọ gẹ́gẹ́ fúnra rẹ káṣí là bẹ̀rù ọlọ́run torí pé tó bẹ̀rẹ̀ ayà lókè yẹn ẹ̀sọ́ máa fẹ́ ayà yìí nítorí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ní ti tí ọmọ padà síbi ìtẹ̀rẹ́ ìtẹ̀rẹ́ síra ilé ìtẹ̀rẹ́ ni o yára ní sẹ́kùlá àbá àtàkùrọ̀ bá kọ̀ mí sílẹ̀ mọ́tò padà sí ọ̀dọ̀ rẹ̀ àsìkò ọlọ́run ní ẹ̀yìn èèyàn ẹbẹ̀rù wọn náà ọba tó ń dáyé gbogbo àwọn òfin tí ọmọ wa sọ lábẹ́ rẹ̀ yóò máa rí létí mọ́bẹ̀rẹ̀ ọlọ́run tó bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ ni o ìwọ ni o bẹ̀rù ọlọ́run ọba dáadáa tó o bá ti bẹ̀rù ọlọ́run ọba tó dá ọ gbogbo ọ̀rọ̀ tó ń kọ́ lè máa sọ sí ọ mẹ́jọ jẹ́ bínú èyí tí wọ́n fi ta lóhùn ní kíni ọ̀rọ̀ tó dáa ni ọjọ́ jáde lẹ́nu tiẹ̀ sí. Bani wa kalili ya ta máa ta ìdá balagun nìka. Ọlọ́ ní ẹ̀tẹ́ sí àwọn ọmọ òrukàn wò. Ẹ̀rí ẹ̀tẹ́ sí wọn wò. Títí tẹ bá wá rí wípé wọ́n ti dépò ẹni tó ti bàlágà ìtumọ̀ rẹ̀ ni wípé wọ́n ti dépò ẹni tó ti lè fẹ́yàwó wọ́n ti dépò ẹni tó ti lè súnmọ́bìnrin tí wọ́n ti lè gbé bùkátà ìyàwó ẹ̀rí wọ́n ní ọba àdìsí ọlá lo kẹ́lìmọ̀ nìkà níbi nítorí wípé ẹni tí ó fẹ́ yàwó ó ti gbọ́dọ̀ dá responsibility tó ń wọ́n máa ti mọ̀ ẹni tó tóyàwó fẹ́ ọpọlọ ti gbọdọ̀ wà lórí ẹ̀. nígbà ẹni tó pọlọ ti wà lórí ẹ̀ ó ti mọ ojúṣe tó wọ́n ṣe pé òun ọ̀rà oúnjẹ lé òun ọ̀tọ́jú ìyàwó òun ìyàwó òun tí ìyàwó òun ó gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti gbọdọ̀ mọ̀ ẹni tó bá ti wá mọ̀ yẹn ó túmọ̀ sí kó ti gbọdọ̀ mọ̀ bẹ́ẹ̀ yẹn ti mójútó ọlọ́ni tẹ bá ti wá tẹ̀sí wọn wò tẹ bá wá ti fura mà tẹ mà yín pé ńgbà tẹ tẹ sun rìsọ́ọ̀tì tó jáde ńbẹ ní pélé yìí ti dọ́tun mọ́ yàtọ̀ sósì. ẹ kó wọn lé wọn lọ́wọ́ tóbi tóbi wà lọ́wọ́ yín náà ní nípa máa mójútó náà ni ọmọ ti lè ṣe lóko náà ni nígbà tó ti wá gbọ́n ẹ kó nǹkan rẹ̀ lé lọ́wọ́. ẹ má jẹ owó ọmọ òrukàn ní ti bùtùlù ìsìrọ́fán ayé nígbẹ́rì ájátì àdọ̀rùyà láì ṣe ipe tí bùkátà béèrè fún. àwọn ọ̀nà wo ni bùkátà lè béèrè fún lẹ́yìn lẹ́ ń bá mójútó lẹ́yìn náà lè jẹun bẹ́ẹ̀ lẹ́yìn náà lè máa gba sálárì bẹ́ẹ̀ ẹ bá tajà lẹ́yìn náà lè máa pín nínú géèmù tẹ̀ bá ń lẹ̀. ṣùgbọ́n bá lọ jẹ́ sí wípé. e se ṣe dúkìá yẹn lófò ẹ ń jẹ́ bó ti wù yín dúkìá yẹn wá jojúmọ́ ní wá ń parẹ́ yín lọ́wọ́ díẹ̀ díẹ̀ bọ́lá ọba o. sọlá ní títí ó fi dàgbà abẹ́rẹ́ nígbà tẹ́ ń mójútó lọ́wọ́ ẹ má jẹ níjẹ bùtùlù ẹ má ná ìná bùtùlù ń bẹ títí tí ó fi dàgbà dàm. ẹni tó bá jẹ́ ni nínú yín pẹ̀lú dúkìá tí wọ́n kó lè yín lọ́wọ́ pálí ẹ̀ka kọ́lá àgbàmójúkò kọ́mẹ̀tì ń bẹ rárá ọmọ mu bẹ̀. Mhm. ṣùgbọ́n ẹni tó bá kóhun náà aláìní lòun náà tálíkà ni. kóná ya máa jẹ́ mbẹ̀ pẹ̀lú déédéé alimaru ayé ìkọ́tí nílẹ̀ ájà àtọ̀rùríyà ní déédéé òdiwọ̀n tí bùkátà béèrè fún tó lè jẹ́ mbẹ̀ oní màrú bàmẹ́. kọ́lá ní tẹ bá bẹ́ kó wọn lé wọn lọ́wọ́. ẹ̀yà ní ẹlẹ́rìí lórí ẹ̀ lọ́sírì kan nìyẹn ìtumọ̀ míì lórí ẹ̀ ní wípé fàásì ìdúwà lè yín ẹ tún máa kíyèsí wọn ẹ tún máa kíyèsí wọn lórí ẹ̀. ọlọ́wọ́n bá bá àlejò ọlá ó tó fún wa ọlọ́wọ́n bá àlejò ọlá yìí tó lẹ́ni tí ó ṣèṣirò ẹnì kọ̀ọ̀kan wa òun ni ó ṣèṣirò ń kálukú ẹ bá ti ṣe lórí dúkìá ọmọ òrukàn. bàbá lọ lè wo. ayé ilé ìta kàtá yìí a lè pé bẹ́ẹ̀ rán ọba àdékò láti wá bóra lórí yàtọ̀ àmọ́ ẹ tẹ́sí ọmọ òrukàn wò náà lákọ̀ọ́kọ́ kẹ́ tó kówó fún un láti tẹ́sí ẹ̀wò náà ní ọmọ tó owó tó wà lọ́wọ́ wa ni ẹ gúnlẹ̀ pé irú bísíǹsì wo ló lè ṣe lábẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ bísíǹsì wo ló lè ṣe ọwọ́ sọ bísíǹsì tó lè ṣe ẹwà fún lówó díẹ̀ kó lọ fi bẹ̀rẹ̀ rẹ̀ wò ẹ̀ mọ̀ wá kíyèsí bó ti ń ṣe ẹ̀ mọ̀ mójútó ẹ bá rí wípé ó ṣàṣeyọrí kódà ó lè ṣeéṣe bá mi fẹ́ pé owó díẹ̀ tẹ fún yẹn ó lè jẹ́ sí wípé ó lè parẹ́ máa lọ́wọ́ tẹ́sí mọ̀ yí pé ń parẹ́ tó parẹ́ mọ́ ọ lọ́wọ́ kìí tẹ̀bi rẹ̀ tó bá tún tẹ̀sẹ̀ bí rẹ̀ kò fún kẹ́mọ́ kò wọ rẹ̀ fún ó lẹ́nu nìyẹn. ṣùgbọ́n wá rí wípé owó tó parẹ́ mọ́ ọ lọ́wọ́ wàá sì ló fowó ṣe àbí kò mọ̀ nípa tó lóun fẹ́ ṣe ẹ̀rọ ti kò wó fún gbàlẹ̀ kò sí ìgbàlẹ̀ nìyẹn. àmọ́ ẹ kówó fún àbí ẹ kówó fún ẹ fún ní one million àtọ́bìdí ọjọ́ mélòó kan. ó ti ti ní nígbà rẹ̀ láìsí ti ṣe àràmù pẹ̀lú aláàbí ní bísíǹsì ti a ah, eléwọ̀n tó bá rí owó tó pọ̀ ló mójútó ẹ ti mọ̀ náà nìyẹn pé ó ti tówó rẹ̀ gà tó bá ti wá tówó rẹ̀ gà ẹ̀yà adádúkẹ́ àlẹ́ padà fún un eléyìí bá a lè ṣe sọ nínú sọ̀rọ̀ Islam àwọn ará mẹ́nu kàá níwọ̀n ní àwọn kókó kọ̀ọ̀kan torí pé nǹkan tó kọ̀ ní káàdì mọ́tò ṣàlàyé ẹ̀ tán nítorí àsìkò wa àmọ́ mẹ́nu bá níwọ̀n ká ilé ìta sọ wípé ọ̀hún ọ̀nà méjì tí wọ́n máa ń gbà tí wọ́n ti ṣe fún yàn ẹ̀rí pa aṣọ kan òun ni kó ṣe wípé torí àǹfààní ẹni tí olówó náà ni ẹlẹ́ẹ̀kejì nítorí àǹfààní bóyá ẹni tó jẹ gbèsè ẹni tó jẹ gbèsè ó wá dé pé àwọn tó jẹ lówó nítorí àǹfààní tí wọn tí wọn lè rí owó yẹn dá padà báwọn tó jẹ lówó wọn wà sí ìsìnkú pàtì rẹ yẹn wọn bá mójútó tí wọn ti bá mójútó wọn bá dúpọ̀ àwọn gbèsè tó bá jẹ. olóòlà tó lẹ́nu kan yẹn àwọn títí ń gorí kí làwọn ọ̀rọ̀ tó tún wá mẹ́rin náà fún onímọ̀ sí kí àwọn ọmọ ẹgbẹ́ ilé yìí ọ̀sán lọ́wọ́ àlẹ́ mi sí ọmọ ọmọ ẹgbẹ́ wọlé àríwọ̀sá ìwọ̀sẹ́lẹ̀ àti ìwà jíjùn aláàtẹ́kọ̀sálọ́n àti wá dídùn bàlá tẹ̀dẹ̀lá mọ́ wàásùn ìlàrọ̀ bí kún torí jà òun wàásùn ìlàrọ̀ bí kún tó kẹlà bọ́. àti wá àti wá dídùn bàlá tẹ̀dẹ̀lá mọ́. ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ máa ṣàbòsí ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ máa sọ̀rọ̀ jù máa torí pé ọ̀dọ̀ lọ́hún la ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́hún la ó fàbọ̀ sí. ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ máa ṣàbòsí ẹ̀tẹ̀lẹ̀ tolúwa ẹ̀ máa sọ̀rọ̀ jù máa torí pé ọ̀dọ̀ lọ́hún la ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́hún. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك لا اله الا انت واستغفرك اليك السلام عليكم ورحمه الله وبركاته